فإن خير الكتاب حديث كتاب الله وخير الهدي هادي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba adá ọpẹ́ fún ọlọ́run kọ́lọ̀ gbọ́pẹ́ wa ọlọ́ọba tí adá ọpẹ́ fún òun lọ́ba tí ó tí ó fi wá ṣe kò gẹ́ dáadáa ni wà ń ká ẹjọ́ ní lọ́bí láti ka tọ́nà ṣe fún àmì hadha al-mawlud nínú àwọn ìdẹ̀ra tọ́nà ọba ṣe fún wa òun náà ni ọmọ tàbí lẹ́nu orí pọ̀ kọ́nà ọba kó fún orí tó pọ̀ sí ìyá ọlọ́mọ àbáyédúpẹ́ fọ́nà bàbá ọlọ́mọ àbáyédúpẹ́ fọ́nà grandma wa tó wà jókòó àbáyédúpẹ́ fọ́nà grandpa àbáyédúpẹ́ fọ́nà gbogbo àwájọ mọ́ abára wa dúpẹ́ fọ́lọ́ òstáàdù wa tó wà kalẹ̀ abẹ́yìn náà dúpẹ́ fọ́lọ́ ọba gbogbo àwa broda fi wa àbáwa dúpẹ́ ẹ̀yin ìyá ọba gbogbo àwa ará àdúgbò yìí dúpẹ́ fọ́lọ́ ní ọ̀sẹ̀ tó kọjá ibi náà láwà tàkù ọmọ jáde ẹ̀rí wípé ilé yìí oore tó pọ̀ gbogbo tó ń ọlọ́májú wọlé tọ̀wà wá ìgbàta kó mọ lọ́sẹ̀ tó kọjá ọmọkùnrin la kó atúfẹ́ kó mọ lẹ́nì àtúkú ọkùnrin tó bá tún wọn lọ́hùn ọlọ́run lè ṣù ní kan tún ní ká máa bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ lórí máa kó mọ lórí máa ṣe ìyàwó lórí máa kọ́lé àti dáadáa bẹ́ẹ̀ gbogbo tó di aburú kọ́lọ̀ kó gbèjì lọ sẹ́ni kọ̀ọ̀kan kọ́lọ̀ kó ṣàrùkù wa ẹ̀rí ọmọ tí a rí ọ̀nà bíi mẹ́rin ni ojú tí ọlọ́run bá fẹ́ ká fi wo ọmọ ojú alákọ̀ọ́kọ́ ó ní pé ká rí ọmọ gẹ́gẹ́ bí ẹ̀bùn látọ̀dọ̀ ọlọ́run ọba ká rí ọmọ gẹ́gẹ́ bí ẹ̀bùn láti ọ̀dọ̀ ọlọ́run bí èèyàn bá fún wa lẹ́bùn ohun tó fẹ́ lọ́dọ̀ wa ni wípé ká dunnú sẹ́bùn yẹn bí èèyàn bá fún yàn ní nǹkan kan pé àfẹ́ ìgbà kí wọ́n á ní ìfẹ́ ẹni tó fún wa inú ẹ̀ ò ní dùn sí so fún wa kan o tá jẹ́ dùnú ẹni tó fún wa ò ní pé ká fi dùnú gbà ẹlẹ́ẹ̀kejì ká dúpẹ́ fẹ́ ni lé lórí ọlọ́run ní lillahi gbogbo tó ń jẹ́ ọlá gbogbo tó jẹ́ agbára gbogbo tó jẹ́ ipò tinú sọ́mà àti torí ilẹ̀ gbogbo tó ń di orí ọlọ́run ló ní èèyàn kan lè fọwọ́ sọ̀yà kéèyàn kan wò pé àwa la ń fún ni lọ́mọ kò sí àwa la máa fún ẹ lówó kò sí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó pe ọmọdékùnrin kan jọkọ torúkọ ẹ̀ jẹ́ Ibnu Abbas ó ní ahùlá ó ní ìrẹ́ ọmọdékùnrin inú ìwà àlémọ́kàkàlì náà mo fẹ́ kọ́ ẹ ní àwọn gbólóhùn kan tó bá mójú tó wà rò rí ń bẹ̀ ìṣfáwìlá máa ṣe ọlọ́run ọba tẹ̀jídóhó àmàmà tó bá ti ń ṣe ọlọ́run wà máa bá ọlọ́run bá wájú gbogbo ìgbà ni ó wá sọ nú ọ̀rọ̀ yìí wípé fáànà kò wá lọ mọ́ annal ummata pé gbogbo tó ń jẹ́ àgbáyé pátápátá láwìtámà àtàlà àyàbòrò láyàbò róka ilà ìṣẹ́ in kọ̀dé kàtàbà hùwọ́hù àrẹ́ìkì tí gbogbo èèyàn bá kójọ pé ah, àfà afẹ́ká burú ṣẹlẹ̀ sí ẹ ànábì sallallahu alaihi wasallam ní lọ́wọ́ pa burú yìí ò lè ṣẹlẹ̀ sí ẹ láíláí àyàfi tọ́lọ̀wọ́ láwọn ìṣẹ́bàrì àlà àyà fàáúkà bí ṣe tí gbogbo ọba wá kójọ pé afẹ́kò ṣoríire afẹ́kò bímọ afẹ́kò níláárí afẹ́kò ṣàṣeyọrí láyà fàáúkà ilá bí ṣe in kọ̀dẹ̀ kàtàbà Lillahi mulku samawati wal ard ọlọ́run bá tó lóògùn bíi pé kó ìrírí ànábì sọ fáwọn èèyàn pé Allahumma malikal mulk sọ pé ìwọ ọlọ́run ọba àmá ìwọ ni ọba àwọn ọba tó ti lè múlìkà mọ̀tàṣá ẹni tó bá wù wọn náà ló máa ń gbé sípò ọba èèyàn máa gbadé pẹ̀lú kó jagun èèyàn máa gbadé pẹ̀lú kókọ̀ àtẹn tó jagun gbà àtẹn tó ṣe pé wọ́n ń fi ọba lé káàkiri ó tún sá pé ànílè ìjọba fẹ́ wọ́n tún wá ń bẹ̀ pé àló gbọ́dọ̀ jọba ìwọ náà ló gbọ́dọ̀ jọba ìlú wa tílùú àfitùbàtà fitùṣẹ́ ó sì ń sá wọ́n wá padà gbé sórí ipò ọba àtòun àtẹn tó jàgbá ta ló gbé wọn síbẹ̀ jọ̀bọ́ ọlọ́run ọba ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ìlú Amẹ́ríkà Donald Trump bó ṣe ní owó tó owó tó ná téèyàn bá kó o tó ń jẹ́ owó Lagos State gọjọ lọ́dún pé gbogbo owó tíjọba fẹ́ ná Lagos State wọ́n ayọ̀ tí ìlú ẹ̀ wọ́n ló lọ 1.3 billion dollars almost 500 million no almost 500 billion naira ó fi election ẹni tó jẹ́ ìkejì ẹ̀ òun náà seven hundred million dollars ẹni tó ná 700 hundred million dollars jọmọ́ òun lọ lọ́wọ́ bá gbépò ó túmọ̀ sí pé kìràkìtà ò dọ́là mo fẹ́ bímọ mo fẹ́ bímọ pọ̀ o gbogbo agbólẹ́lómi ti fẹ́ mú tán lórí pé fẹ́ bímọ gbogbo ogun ayé ló ti fẹ́ jẹ tán mo mọ èèyàn kan kọ́nà bá wa ṣàdékù dáadẹ́ ní wọ́n dààmú tó pọ̀ kan tó bímọ irú ẹni ti wà nú marriage kọ́nà tó fún wọn ní ọmọ tí a bá bù kéré àtọ̀ pé thirty years pé a bù kéré pé á ah, ẹni ti marry sí ó ti ẹ̀wà kéré jù pé years sì ní kí wọ́n rọ́mọ bíi ṣùgbọ́n nínú ẹni tí mo wá ń sọ yìí kò inú òkun wo ni ohun òní mọ̀jọ̀ mọ́ inú òkun wo tó bá jẹ́ àgbo lọ ń lò bó máa jẹ́ kí èèyàn bí wẹ́rẹ́ ogun lọ ń lò èwo ni wọn ní ti lòjọ mọ́ ṣùgbọ́n lẹ́yìn bí 30 years nígbà tó lọ lóhun dé ń kọjọ wọn ọlọ́run bá máa ṣe wẹ́rẹ́ ó tó bá wọn náà bá ní máa ń dá wallahu yakhluqu ma yasha'u wa yakhtar ọba tí máa ń dá tó bá wọn ni ó sì máa ń ṣẹ̀ṣà pé irú ilé ẹni báyìí ni kó lọ ọ̀dọ̀ ẹ̀ irú ilé ẹni báyìí ni kó lọ ọ̀dọ̀ ẹ̀ tí wọ́n bá fẹ́ ròyìn dúdú ẹlòmíì wọ́n á ló dúdú bí kòkò dúdú ṣùgbọ́n pàtó fẹ́ bímọ jọmọ́ ló ló bá bí àfẹ́ jọmọ́ ẹwà wo pé bó ló ti wá léèyàn dúdú ọlọ́ọ̀bá ojú báwo ni máa ń dá yahabu liman yasha'u inasa ẹ tó bá wọn náà jọmọ gbogbo ọmọ tó bá ń bí láyé obìnrin lá máa bí tó bá jọkùnrin tó wá wò pé ah, irú ìyàwó wo lélẹ́yìí ẹnu ní àtúrí àìróbí àìrọ́kùnrin bí aléyàwó ẹ̀kú ní tó bá ní kí ló jẹ́ ní kò bí ọkùnrin kàkàkó sàn lára ayá jẹ́ ta ló sọ pé bàjẹ́ bí ìyàwó ẹ̀ ọwọ́ náà balẹ̀ tó wà obìnrin ní náà dáàmú títí òun fẹ́ bí ààrẹ mọ́ àwa máa rìnrìn kúrìn ẹlùmí àmà lọ chéjì ọmọ lọ síkì bó ló ṣe fẹ́ rí lára ńgbà tó bá gbọmọ ẹ sílẹ̀ tó gbọmọ lọmọ lọlé torí kò fẹ́ bí ọkùnrin ṣé wọ́n sọ fún yín pé ọkùnrin náà fi ń gba pàtífíkèsì àwùjọ náà èèyàn wá bímọ obìnrin tí ó tọ́ ọ̀yọ̀dọ̀ ọmọ náà ni ìwọ tó bí obìnrin ò mẹ́kò orí ńlànà náà ń ṣe fún ẹni wọ́n ní arákùnrin kan jọkọ̀ ìyàwó ẹ̀ bímọ àkọ́kọ́ ó bí kejì tó fi lórí ẹlẹ́ẹ̀kejì tó fi lórí ẹlẹ́ẹ̀kẹfà obìnrin ló fi gbogbo wọn bí ó ti wá sọ fún ìyàwó ẹ̀ pé ṣorélè tó wà náà tó bá lọ jẹ́ obìnrin pẹ́rẹ́ ilé yíyá ìyàwó náà ṣà ń bẹ lọ́hùn gẹ́gẹ́ bí obìnrin rẹ tí ò fẹ́ fi ilé ọkọ lẹ̀ arákùnrin bá sùn ní ọkọ̀ ló bá lálà ó bá bá rẹ̀ wájú ọlọ́wọ́ ọba pé ọ̀rọ̀ òun ó fẹ́ já síná tó bá ti wá di rìn lọ báyìí ní ojú ọ̀nà pé ó lọ náà ọmọbìnrin kan akọ̀ ni a bá ṣe pẹ̀lú pé wọ́n lọ́wọ́ ọba má jẹ́ kí bàbá mi wọ́n náà ọláwà gbé lọ kúrò atúmà lọ atúrí lọ báyìí ọmọbìnrin kan atúyọ nínú àwọn ọmọ ẹ̀ atúgbé lọ kúrò fún nípò wá dé àwọn stages ìdí ọ̀nà mẹ́fà ló wá túrí iná wájú jọmọ ọmọbìnrin mẹ́fà dẹ̀ lónìí kó lè tají nìyẹn o títají tó ń tají ló lọ báyàwó ẹ̀ obìnrin ló gbọ́dọ̀ fi bí o obìnrin ni o torí torí ọmọ obìnrin ọmọ dáadáa ni ọmọkùnrin ọmọ dáadáa ni ikọ̀ lọ lájú kan lọ ikọ̀ jù kan lọ yorùbá lẹ́ni tó bímọ ọmọ ní òsì ẹjí òbí ọmọ ní òsì ìwọ wá bí obìnrin obìnrin tó jẹ́ pé ó mọ̀ ní bí èèyàn bí obìnrin ó ti bí kọ̀wé níbi kọ̀múnítì ló bí yẹn òye ọmọ tó lè jáde látàrí kó wá bí kó tọ́ dáadáa yàkọ̀lù kó máa ya ṣáà ó tó wọn náà ní máa ń dá ọlọ́wọ́n bá lè kí ọlá á dá wa ní àwọ̀ oríṣiríṣi wọ́n bá sọ páwọn èèyàn dúdú ní ìfẹ́ rẹ̀ tó dúdú láàrin wa bí àbárí èèyàn dúdú ń bí ní òrùkó wà lórí ìjókòó tí èèyàn bá lọ sí Mali ẹ̀rí èèyàn dúdú gbogbo wa ìgbọ́n náà ma rí ọmọ Málì aṣọ ah, ah, ìyẹn bá wa tó pupa gbogbo ẹ̀ pátápátá ọlọ́wọ́ ọba àdékè ọlá fi ń ṣọlá ni ọlọ́wọ́ òṣìṣẹ́ ká máa fi ṣọlá láàrin ara wa lórí àwọn tó dúdú níbi tá ti sọ pupa di wàhálà bọ́mọbìnrin bá pupa ládùúgbò ọ̀rọ̀ ni kí ló wá wà bẹ́ẹ̀ inna akramakum inda Allahi atqakum ọlọ́lẹ̀ tó dá jùlọ lórílẹ̀ tó páyọ lọ́wọ́ jù obìnrin pupa tí ó páyọ lọ́wọ́ òwúlò wájú ọlọ́wọ́ dúdú tí ó páyẹ ọlọ́wọ́ kò ní wúlò wájú ọlọ́wọ́ ọba o tó jà jùlẹ̀ ayé òun ni kí ló wà ní ọkàn wa àti kí ló wà ní làákàyè wa ó tó jọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nìyẹn wọ́n ní ní fún ìfàtà fún àdùnnù ó tó jẹ ọmọ ẹ̀dẹ́ èèyàn wọ́n ní ìlàjì ẹ̀ ọkọ̀ ẹ̀ ni ó tó wá jẹ́ ìlàjì tó kù òun náà ni ahọ́n ẹ̀ ẹ wo pírẹsidẹ̀ntì amẹ́ríkà bá pẹ̀rẹ̀ Donald Trump kí ni tó dáa kí ló kó bá tí ò ní second camp ìlú bàbá wa kan bàdàn kọ́lọ́mbà wa ṣàforíjì fún wọn nínú ọmọ fọ́mà gọ́ọ̀nà bàdàn nígbà táwọn ará bàdàn ní aláàbí dìbò fún ẹmọ́ kí ló bí jọmọ́ ẹnu iná ni ló bí jẹ́ pé ẹnu yìí agbọ́dọ̀ sọ kọlọ̀kọ̀ṣọ́ ẹnìkọ̀ọ̀kan wa sábà bímọ obìnrin ọlọ́lọ́ fún wa kàdúpẹ́ ẹni tó bá wọn lọ́wọ́ bàbá ọkùnrin lára bí òbí àkọ́kọ́ eléyìí ò fi bẹ́ẹ̀ jìjà láwùjọ wa kan wá sọ kóbìnrin yẹ ọkọ ilé jáde ńlé wọ́n wá ní kí ló dé wọ́n ní ọkùnrin ló kàn bíjọ ọkùnrin ló kàn bíjọ eléyìí ò bíjà kò sí láìsí ilẹ̀ ṣùgbọ́n wọ́n tọ́lọ fún lọ́kùnrin kò mẹ́ pé àdánwò náà ni àdánwò ni afẹ́tọ́ obìnrin ó ládánwò tiẹ̀ afẹ́tọ̀ ọkùnrin ó ládánwò tiẹ̀ náà àwọn ìzàwò ìyóhùn zòkòrò ọ̀nà wà ìlà àṣà ẹni tó bá ti wọn lọ́wọ́ bá méjèèjì ló wà máa fún wọ́n lè ló bímọ méje ọkùnrin mẹ́rin obìnrin mẹ́ta wọ́n lè ló bímọ mẹ́wàá ọkùnrin márùn obìnrin márùn wọ́n lè ní àbàbá yọ lọ́wọ́ fún lọ́mọ tó pọ̀ 15 ló bí ọkùnrin mẹ́wàá obìnrin márùn àbí vice versa kọ́lọ̀ kó bá tẹ̀ fún wa lọ́mọ alálùbáríkà kọ́lọ̀ fún wa láwọn ọmọ tó pọ̀ ẹ kọ́ sọ pé à ọmọ ìyá wa yìí kọ́ wúmà yẹn bímọ ó ṣàbíamọ ọmọ méjìlá ló bí dókítà méje ló wà nù inú àwọn ìyá wa máa dùn sí àríbẹ̀ kan dókítà méje ló wà nù lọ́yàsì mẹ́ta ló wà nù àkántàntì kan wà ní wọn tá máa bá wọn calculate gbogbo owó wọn àbíbẹ̀ kan ni wọ́n ní kan ní wọ́n ti ẹ̀ jáde fún gọ́ọ̀nà ìlú wa àbíbẹ̀ kan ni mélòó ló kù ó kẹyọ kan a máa nífẹ̀ẹ́ rú yẹn kọ́nà máa ṣẹ̀ síbẹ̀ fún wa kọ́nà fún wa láwọn ọmọ rẹ̀ ṣẹ́rẹ́ tó bá rí ẹlòmíì tó náà ń fún lọ́mọ tó pọ̀ táwọn ọmọ yẹn wá ń ṣe dáadáa àwa máa jowú ẹ̀ pé kó dẹ̀ jẹ́ ní náà ni mo ní nígbà tó dẹ̀ lọ́pọ̀túnítì àti bí wọn ní ayé lẹ́nìí tọ́nà bá ṣe orin fún wọn oríṣiríṣi family planning birth control gbogbo àwọn nǹkan yìí ẹ jẹ́ ká wòye sí dáadáa ìyà tó jẹ wá tí torí papọ̀ ní àti pọ̀ tó àwa 2 million 200 million péré péré àpọ̀ ẹ̀mọ̀ye China China lásán lọ bí 2 billion wọ́n lé 1 million, ọ̀ 1 billion Amẹ́ríkà wọ́n lé 300 million mélòó wá láwa tí èyí wá ń pa wọ́n l'Amẹ́ríkà ni ṣẹ́rẹ̀ pẹ́ tó bá ṣáàbùlọ àwọn ìlú yẹn gan tí ò bá ríṣẹ́ kò ń ṣe bí ìpèbí kò ń ṣe bá pọ̀ ní ìṣòro Nàìjíríà kódà ìṣòro wa kò kí ṣe fẹ́ẹ̀sìn kọ́ wá sọ pé wàhálà tó bá ń ṣẹlẹ̀ Nàìjíríà látàrí ẹ̀sìn ni àwọn èèyàn manipulate ẹ̀sìn ni àwọn èèyàn fẹ́ ti jẹun ni ẹ̀rí politician ọ̀daràn kan sì tó bá kówó jẹ tó bá wá fẹ́ mu a wá pe àwọn ẹlẹ́sìn ẹ̀ ìmáda wọn lówó àwọn mùsùlùmí yẹn torí pé mo jẹ́ kírísítẹ̀ ní o mùsùlùmí náà sọ wípé ẹmáda wọn kírísítẹ̀ yẹn lówó torí pé mo jẹ́ mùsùlùmí lọ ṣe ń tapò bí bàbá ńlá irọ́ ṣé kírísítẹ́lìtì ló ní kókó wọ nàìjíríà jẹ ṣé ìsìláàmù ló ní ó kówó nàìjíríà jẹ nígbà tó ń kówó ń dá kówó àti ní àmà ló ń fowó nàìjíríà ṣe tí wàhálà bá wá dé a ẹ lówó torí pé mo jẹ́ Yorùbá náà ṣe gbà fún mi bàbá ńlá irọ́ ni tribe kan ni problem wa Nàìjíríà kí ni problem wa kò sí tẹ́rìbíyà dáadáa child upbringing ìdí òsì àti pàdánù ẹ̀ oníkálukú bímọ ni ẹ̀rí pé tá bá bímọ jọ́ kó mọ́ gbogbo àwọn nǹkan tọ́lọ́wọ̀ fẹ́ náà la máa ṣe bẹ̀ àti ń pilẹ̀ nìyẹn àbíbẹ̀ kọ́ ní jọmọ́ ìkómọ mélòó làwọn èèyàn máa ń ṣe léde tán kí n sí ọlọ́run sì lágbọ́dọ̀ mu sí ẹgbọ́n tánàbí ni ó ní àlùmọ́dínlẹ́rù láyé ẹ̀dọ́kọ́ lórí ìdáná tí ò ní wà náà kọ́nà náà ni wọ́n ní smokers are liable to die on it wọ́n dẹ̀ máa ń tẹ̀mọ́ wa létí gbogbo gbà ṣùgbọ́n wọ́n ní tí ó bá máa pa ọlọ́kùnrin ní máa ń wọ́n jẹ ẹ wo iye owó táwọn èèyàn ná látara treatment cancer nínú tó ń jàdánwò cancer lọ sí wa ẹ wá wáyé ìsìn gbogbo àwọn tí oríṣiríṣi pẹlẹbẹ yẹn inú ìgò ni ìgò kéékèèké àwọn ọ̀gùn tó fi ń tẹ̀pà fún wa ń sìn yẹn ẹwọ báwọn tí ṣe wá pọ̀ káàkiri jọmọ́ gbogbo èsì ní aburú tó ń dálẹ̀ sínú àgọ́ ara wo ṣe díẹ̀ ìwọ obìnrin tí o bá jẹ́pọ̀ ní ọkọ tó mu sí à tó bá ti gbọ́ pé ìyá alágbájẹ̀ ń bọ́kọ ìjà nìkan ní kí ló dé mo ní ó bá mú sí ìyẹn ṣe gbọ́ sí ìwọ ọkùnrin tí ìyàwó ẹ bá ń bẹ ìjà lórí eléyìí ìwọ náà máa dúpẹ́ fọ́nà ìwọ obìnrin tó jẹ̀lẹ́ lọ́kọ̀ọ́ ọkọ ẹ wá mutí à èyí ò nílè fẹ́ tó mutí o gbogbo àwọn nǹkan yìí àgbàná ni àgbàná ni jọmọ́ nígbà táwọn kan tí wọ́n post àwọn pictures kan wọ́n wá ya ọtí kan gbọ́ àpòtò popular báyìí ó máa ń wà ní káàlì náà báyìí inú àwọn tí máa ń fi bẹ́ẹ̀ mú báyìí ni bóyá 300 naira lọ́nà ń tà ó popular dáadáa ẹni yẹn yà ó ya picture ó wá ya block ó ya picture ó ní block wọ́n tà ní two hundred naira bí one hundred and eighty naira ó wá ya pálí sìgá bóyá ó tà yẹn two fifty ní èwo ló fẹ́ fowó ẹ̀ mú nu gbogbo ẹ̀ yọmọ téèyàn bá ń ra blọ́ọ̀kù ẹyọ kan lójúmọ́ láàrin ọdún kan three days 365 àdì ẹwòye block period ìrà pẹ̀lú wọ́n yìí ẹni tó mú ọtí 300 naira lójúmọ́ èyí tó lẹ̀ jàjù ní kó máa kérékẹrẹ tó mú sí kó ní kò kan yẹn lòun fẹ́ mú lójúmọ́ kíyàn wá máa ṣe burú owó yẹn kíyàn discipline ààrẹ pé bàbá alájọ mo fẹ́ open card owó tí máa fi mú sí yẹn mo fẹ́ máa kó sọ́dọ̀ yìí tó bá dẹ̀ yí ọdún mo fọ́lọ̀ búra fún ẹwà ara lẹ̀ torí òrówó rárá wà rí 300,000 naira bí gbogbo ẹ̀dẹ̀ ṣe rí béèyàn bá kọjá sáwọn èyí tó tó wú yẹn bí ojú á fi plọ̀t lọ wá sí ìrí mbẹ̀ ló fi jẹ́ wípé ọmọ oníwà látú sírífù ẹ má máa nánà apà iná lọ́hàn láyò ṣe gbòòrò mùsùlùmí gbogbo tó ń jẹ́ apà ọlọ́run ò nífẹ̀ẹ́ wọn ọlọ́run ní iná ni mùsùlùmí náà káàdùn ìhùwà náà ṣẹ̀yàfẹ́ ọlọ́run láwọn tí bàbá ń lò lọ́kùnà ọmọ yéṣù ni wọ́n wàkánà ṣe ìtọ́ọ̀nù lè rọ́bí ìkàfúrọ̀ èṣù ti fi ó ti ṣàìmóore sọ́nà wọn ọba rẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká ná owó wa síbi tó dáa àdọ́dùwà Muhammad sallallahu alaihi wasallam ó ní la yazalu qadama abdi yawm al ó ní kò ní bí ẹsẹ̀ kan tó fi bá ìjọ pé ibi àdìkì á mọ́ fóun lọ ìbọn kan tí ọlọ́ọ̀bá máa fi bí èrè lọ́wọ́ ẹ̀ nípa nǹkan mẹ́rin kí ni àwọn kan yìí àlọ́rùn yìí tí ma àfìnà ọlọ́wọ́ bèèrè nípa ojú orí ẹ̀ kí ló dàgbà lé lórí gbogbo ìgbésí ayé ẹ̀ kí ló fi ṣe ọ̀gọ̀rọ̀ wá ní ayé lè ní akọ̀ wéèsì ní kọ́nà máa jà wéèsì ẹwà ọmọ tó bá lọ sí skul ọmọ mélòó ló lọ skúù pẹ̀lú pé mo fẹ́ lọ kàwé ẹ wo yunifásitì wa nígbàtọ́ lọ́n ti dé ìsinmi àwọn òsì ń jọ́wọ́ lẹ́sẹ̀ pòfẹ́sọ̀ kan ní ẹ̀ nídìí láti kọ́ skúù sí torí tó pọ̀ jù náà ọmọ tó wà ní àìsíṣọ́ọ̀dù yẹn gan kò yẹ kán wà bẹ́ẹ̀ èyí tó yóò máa kọ́ṣẹ́ èyí tó yẹ kó wà technical school because tẹ bá dé àwọn institution yẹn nínú ìyá tí ó ti yé ọlọ́ọ̀bù nífẹ̀ẹ́ sí káfàtì kò wà ráre ó ní àìṣàbábí yìí ọlọ́ọ̀bá tún máa bèèrè nípa bóòlé ṣe lo àsìkò kékeré ẹ̀ wà àmáàlìhì fi ma àǹfàkọ̀ ọlọ́ọ̀bá tún bèèrè pa owó tó ní orí kí ló ná owó rẹ̀ lé lórí àwọn òbílẹ̀ ìyá gbọ́dọ̀ gbìyànjú láti máa fún ọba kó ṣe fún wa ilé ayé ń lò ká lò orin tọ́nà bá ṣe fún wa bẹ̀ ẹ jẹ́ ká mójútó ọlọ́wà ní fún wa pẹ́lú bí lọ́mọ bẹ́ nígbà míì wọ̀yá jẹ́ àìlúmọ̀ ní àṣẹ àkíyàn ẹ̀tọ́nà bá fẹ́ kò ní fún lọ́mọ àìfúnni lọ́mọ ó lè jẹ́ tẹ́mpúrárì ọlọ́ lè dìlé ẹ̀ pé ọ̀fẹ́yàwó èèyàn kan mú sọ pé ápàdé tẹ́tí yìí ẹ̀ lọ́wọ́ tó fún lọ́mọ ẹyọ kan lẹ́yìn ọmọ kan yẹ wá lè ọmọ ìgbọ́n tó ti bá bí á 5-6 years ọlọ́wọ̀ tó sì mú mi wà ṣe ẹ̀mẹ̀ pé ti ti ẹ̀yẹ dìlé kan ni adẹ̀rẹ tó wà dìlé rẹ̀ tó jẹ́ pé gbà tọ́lọ ní ohun tẹ ó tún sọ fún ìyàwó ẹ̀ ní pé kí ló dé àá nígbò tún di kọ́ ọdọọdún lọ tí ọlọ́wọ̀n ẹni tí òbí mọ́ ní bùkátà ti ṣòro títí ìgbà tán náà bá máa fún àdọ́bí Ibrahim alayhi salam bàbá yìí ti dàgbà tó pọ̀ àwọn àkọ́ ni ó ti close to 90 years kọ́nà tó fún lọ́mọ àkọ́kọ́ Zakaria na òdìfóhun náà lọ́mọ fásitì tó pẹ́ àdọ́bí wa òun náà tọ́nà gbé lọ sí sọ́mọ gbogbo àwọn eléyìí bí i bá rọ́mọ bí kò sí a ṣe sùúrù náà a náà gbogbo àwọn ọkọ̀ tó bá dẹ̀ yẹ ká ṣe àgbìyànjú láti mójútó Ṣe wá rí bí ẹ jẹ́ ká ṣọ́ra fún àfọwọ́fà ẹnu ní gbogbo tó ń jí ọmọ ti dà sínú ó ti ẹ̀dà mi mélòó mélòó àwọn obìnrin tó jẹ́ pé ọmọ gan ti tó bí adẹ̀ padà lo àwọn oògùn yẹn láti fọ́ọ̀tì adẹ̀ lọ yà sí toilet mélòó mélòó àwọn àyè kan wà tó jẹ́ pé náà dókítọ̀ tán tàjù làwọn tó bá ń ṣàbọ̀ṣọ̀ owó ṣáṣà oyún tẹ́lú bí iwájú òní ọmọ wa fi ṣe sàárà fún owó náà wọ òun náà jẹ fúùdù sí lọ́dọ̀ ní kọ́mọ́ jẹ fúùdù jọ̀wọ́ ọlọ́run tó dá wọ́n ti pèsè fúdù kalẹ̀ fọ́mọ̀ àríbẹ̀ kan ni ìyẹ́ ti ló dájú ìyá àbúrò ìyá ọmọ tèmi ìyá ọlọ́mọ tèmi ọlọ́ọ̀bá àwọn ọmọ yìí ẹgbẹ́ sídìí ẹ̀ dáadáa ohun táwọn dókítọ̀ ti máa ń rẹkọmẹ́ǹd òun ni pé kéèyàn ti ẹ̀gbẹ́ sídìí ọmọ fún oṣù mẹ́fà láì kọ̀ọ̀kan ìlú pọ̀ exclusive tí àbúrò gbọ́ afọlọ́ọ̀bẹ̀ yìí ni ogun ara tẹ́ máa fi ṣe ọlọ́ọ̀mà fún yín tí ẹrí tẹ́yọ̀ bá brexit ọmọ dáadáa ó máa ń jẹ́ kí làákàyè ọmọ pé nínú àǹfààní kan nìyẹn ó dẹ̀ tún máa ń jẹ́ kí ọmọ láàánú sí àwọn òbí ẹ̀ ó tún máa ń jẹ́ kí ọmọ ní àlàáfíà dáadáa ṣe rí oṣù mẹ́fà tá ń sọ yẹn tí obìnrin ò bá ṣe sacrifice yẹn ó sì máa padà pay price yẹn jọ wájú because immunity ọmọ tí a bá fún ní ọmú dáadáa ó máa strong ìdí sí ọmọ tẹ́ fún dáadáa lọ kí lọ́nà ọba sọ́nà Quran ó ní wàlíwàlì dáàtù ó ní ìyá ọlọ́mọ tèmi yorùbá iná áúláàdà hún na haulaini kamilai ọlọ́run ní ẹ̀fún ọmọ lọ́mú ọdún méjì pérépéré ẹgbọ́n náà tóbi jọmọ́ ọdún mélòó ọdún méjì liman àrọ́ọ̀dá ayyutin marọ̀dọ́ à ọlọ́run ní pẹ́ tó bá kẹ́ pé ènìyàn ò tí ti tọ́ bẹ̀rẹ̀ pé kò fi ṣe ọ̀rọ̀ yàn ṣùgbọ́n wọ́n tó bá fẹ́ pàtẹ́kì ọlọ́dẹ̀ nífẹ̀ẹ́ sí kéèyàn máa pàtẹ́kì bàbá ọmọ yìí wàhálà ìmọ̀ olóòrì láwù ọlọ́run ní bàbá ọmọ bíbẹ̀ ọlọ́run ló dọwọ́ yín pẹ̀lú kò wọ́n náà ìbá pèsè oúnjẹ àsìkò sẹ̀mọ́ àsìkò ẹja àsìkò àti gbogbo tẹ́lú jẹ tí ìyàwó yín nífẹ̀ẹ́ sí ẹ máa pèsè ẹ̀ fún wọn wà kí síwájú wọ́n náà àti kí lọ́fẹ́ máa wọ̀ bí màrú ní bọ́lọ́gbà ti fún yín obìnrin ilé ó lè gbá ayayẹ mú ẹ̀gbọ́n táwà àpáàtọ́ lẹ́ẹ̀kan ni wọ́n ní wàhálà ni mọ̀lúdì làwù ẹ̀ta bá bímọ fún wọn bàbá bébì ó lẹ́ péré bàbá bébì ọgbọ́n táwà ni wọ́n ní wà máa ṣe kí ni arísìkí gbogbo tí bá ti ní mo fẹ́ jẹ mo ní mo fẹ́ mu five alive eh, wà wá mí ìsẹ̀ pẹ̀lú fanta ó wá ká gbogbo ẹ̀ lọ bí márùn-ún wà dẹ̀ máa gbogbo tí ń bọ̀ láti ibi iṣẹ́ mr big wà mara pẹ̀láti yẹ òjábọ̀ wà sílẹ̀ kan wà kí tí wà tó ó náà aṣọ ìgbàlódé wà tó bára fún mi kí ọ̀nà wà fi kọ̀kàn tí ó ní gìlì máa rú bàbọ́lọ́mọ bàbọ́lọ́mọ wọn sì bímọ ọ̀nà ní Eyo, wá gbọ́dọ̀ ní kó wá máa ṣe àwọn nínú ilé wọ́n ní ara ilé àwọn ògbádùn àwọn àwọn fún rẹ̀ gan ló gbádùn ara ẹ̀ ẹ̀rí wọ́n ní arákùnrin kan arákùnrin kan ẹ̀filẹ̀ ni tó bá jẹ́ kan jọ kan oúnjẹ wájú ọ̀rẹ́ ẹ̀ bá ń bọ̀ ló bá sáré bí oúnjẹ sí abẹ́ síà báwọn ṣẹ́ẹ̀kì wá ṣe jókòó ẹ̀ ló bá sáré gbé sí abẹ́ síà ọ̀rẹ́ ìjókòó aráṣà ń kọ́ ìyẹn náà bá gbé àwọn oríṣiríṣi tọ́pìkì wá bó ṣe ń sólá aráṣà ní sí ọ̀gbẹ́ni tètè máa lọ lé ẹ̀ nígbàtí yẹn máa padà lọ ló bá ní kó gbogbo oúnjẹ bá ní rọra bá gbé ni o kò mọ̀ pé ewúrẹ́ ó wà ní abẹ́ tí àtòjókòó tẹ́lẹ̀ mẹ́ pé ọlọ́run ọba àdíkẹ́ ọlá àwọn ẹ̀dá kan wà ibi tó bá wà bá ọlọ́run máa wá so inú ewúrẹ́ ti dùn pé àà ah, èmi náà máa lẹ́tọ̀ọ́ sí yán lè ní kẹ́ ó lọ níyán lárákùnrin yẹn jẹ lọ́wọ́ ó tó mọ̀ ara lè àrùn ògbádùn òun ògbádùn ló fi jẹ́ pé ọkùnrin tó bá ń Islam tún kọrú àwọn obìnrin bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ arábìnrin kan jẹ́ Fatima bintu Qais ó lọ sọ fún Ànábì sallallahu alaihi wasallam onírí òjíṣẹ́ Ọlọ́run à ọkọ mi akágọ́ mi o tó bá ti ká báyìí kò tí ló bá fowó sínú àpò aṣọ ẹ̀ ṣé mo lè lọ mú mẹ́ ànọ́bì ní o lè lọ mú tó bá jáde tó ṣe àwọn ojú òfowó jẹ sílé ó dẹ̀ mọ́bí tó kówó sí ó wá ní bíl ma'ruf pẹ̀lú dáadáa ní o máwò kọ́ lọ mú á ló bá kí mọ́lẹ̀ pé ọlọ́run mú ìkọmọ̀ yarí sí wọ́n máa ṣọ àkárá 4-5 àbí wẹ́dí ọ̀rẹ́ ni kíní kan aṣọ tí èyí ó dàbí pé ìbò tó bí mẹ́ ọdí 25 ni ló bá fàyọ bilmaruf ni wà mú níwọ̀nba tí wà fi jẹ tí wà fi hù ẹ ká gbìyànjú ẹ má jẹ́ ká ṣe àwọn pàápàá jùlọ táwọn ará adé wa tí àbá tí ń ṣe àwọn ìgbà tó wà ọjọ́ tí ò bá sí wọ́n á mọ̀ pé kò sí ni tó bá ti jẹ́ tó bá sọ fún ìyàwó ẹ̀ pé àkùnbà sí nǹkankan ìyàwó kí ni kò sí kí ni kò sí kò túmọ̀ sí pé ìyàwó ò trust yẹn ṣùgbọ́n tó jẹ́ kó sọ fún ìyàwó ẹ̀ pé kò sí àkìlà máa wá ṣe báyìí ó gbà pé kò sí ni ó wá ń béèrè pé kí lọ́dọ̀ àbáyọ látara bẹ́ẹ̀ ó tiẹ̀ lè ya ẹ lówó ó lè ya ẹ lówó lórí jẹ́ pé ẹjẹ́ ká gbìyànjú ọmọ tàbí kàbẹ̀rẹ̀sì ìwọ̀n dáadáa àwa tá jẹ́ bàbá ọmọ ẹjẹ́ ká gbìyànjú láti máa tọ́jú àwọn ìyàwó wa òótọ́ náà bá nífẹ̀ẹ́ sí ni kọ́ lọ́ máa ṣàbí fẹ́ni kọ̀ọ̀kan wa ẹjú ò bá rọmọ bí a máa ṣàdúrà rọ́bì hábílì mínà sọ nìfẹ́ má jẹ́ kán tó ẹ̀jẹ̀ ẹ̀yàn ọ̀dọ́ kíní kan kì í gbà á sí kíní kan ẹ̀ bàbá ọlọ́mọ yáyáyá ni irọ́ gbogbo tó wà bẹ́ẹ̀ kò sí láìsí tí èèyàn kan bá mọ̀ ń pa àgbo wọ́n ní arábìnrin kan ẹ̀dà ló ń dà láàmú ìjú ló ń dà láàmú ló spam council ló ń jọkùnrin láàmú gbogbo ẹ̀ léwé ó légbó ó ní tablet gbogbo ilé kò sí láìsí ká lò a máa ṣàdúrà ṣùgbọ́n wá sọ pé ó tún ṣẹlẹ̀ yìí ah àwọn ayé ni o gbogbo ilé ọmọ yẹn wọ́n ti dòun gbogbo ẹ̀yà obìnrin yẹ gbogbo ẹ̀ lọ́díjọ mú wà ní láti bọ̀rí mi o ah ìyẹn ti ó ti tako fi ọlọ́wọ́n ọba ọlọ́run nìkan ló pèsè ọmọ fún ni gbogbo àwátá ti bímọ kọlọba wa wò wọn kọlọ ṣe wọn ọmọ alálùbáríkà gbogbo àwátá ń tọrọ kọlọ fún wa ní ọmọ alálùbáríkà ọmọ tí a tọ́jú wa kọlọ kó bá wa ṣe ní ìrọ̀rùn fẹ́ nìkankan wa tí a bá ti bímọ jọmọ nínú àwọn kan tó ṣe pàtàkì tá a gbọ́dọ̀ bójútó òun náà là àlàáfí ìkọ̀tù kápa ẹran súná ilé ìṣe pàtàkì tí wọ́n ti ṣètò ẹ̀ alhamdulillah torí pé máa ń ṣẹlẹ̀ nígbà míì lọ́dọ̀ wáyé ilẹ̀ Yorùbá wọ́n pe àwọn àfáàfẹ́ àfáàkọ̀fẹ́ rọra ṣe ni tẹ bá bèèrè pé ẹran kọ́ wọ́n ní àpẹẹrẹ akọ̀fẹ́ pẹja kábà pẹ̀lú orúkọ ta fẹ́ sọ yẹn kò kí ṣe dandan káwọn àfáàṣẹ wa jókòó pé ọmọ wa tèmi àsọ báyìí ṣe rí ọmọ ta fẹ́ bí ká tó bímọ pé àtọmọ ah, ìbájọkùnrin àsọ ní Abdulrahman tó bá jóbìnrin àsọ ní Abida ó ti lè wà lórí ẹ̀mí wa a lè ti máa fi pè ẹni tí ò bímọ a bá ń pè bàbá ó kú mọ́ṣáláṣí ń jọ́kan ní ìṣá ìní nígbò máa délé ìyàwó ẹ̀ bímọ nígbò dọjọ́ kejì tó wọ mọ́ṣáláṣí ó ní wúlì dalẹ̀ hùlàmà bàrìhà ó kéde pé à lálẹ́ àná ọlọ́run fún mi lọ́mọ wọ́n sàmọ́ ìtùrù bí adí Ibrahim mo ti sọ ní Ibrahim ìkorúkọ bàbá bàbá bàbá mi náà ẹ̀rí pé ọjọ́ kejì ànọ́bì sàlàsọ́lá ti sọ lórúkọ tó níye gbogbo ilé ìta ń jókòó kó máa jẹ́ látara pé abẹ́bìsìrà làwọn aláǹfààní

káwa náà ṣe níwọ̀n tún wọ̀n oya bàbá ọlọ́mọ pè ní àwọn dà oya 5,000 lówó yìí bàbá ọlọ́mọ sì ní kọ́lọ̀ iṣẹ́ àánú tó bá tú gbogbo àpò ẹ̀gbọ́n bóyá 15 naira ò sí ń bẹ̀mọ́ awádìíkó tún sá káàkiri ìdẹ̀kò sí lọ́nà ọba fẹ́ ọlọ́ni àlọ́dì ní yásírù wà látò àsírù ẹ̀ṣẹ̀ nǹkan ní dẹ̀kò fúnra òwá ògbé àfá ẹ̀yìn àfá àtẹwà envelope rẹ̀ 100,000 àfá kọ̀ọ̀kan tí ó rò pé tọ́fẹ̀ yá fi jálẹ̀ àfó ní máa rántí ẹnu àdúrà tí ó ti yé gbogbo ṣéèkì ní láàárọ̀ láàárọ̀ kò sí rọ́mbẹ̀ bí wọ́n náà ṣe wà yìí àfá mi mẹ́ṣe wá jókòó yìí kí èèyàn kọ́kọ́ ọ̀bà yìí lọ́wọ́ ni tẹ̀wá rí pé pípa wà bẹ̀rẹ̀ àbí tọ́lẹ̀ tí ó pé lábájẹ́ ó tọ́ ni lẹ́bàá rí bó ní ṣẹ́ẹ̀kì 100,000 naira oṣù mẹ́fà sí ti jẹba gbàgbé ẹni yẹn ẹni gbàgbé ẹ̀ so ló fi jẹ́ pé ká ṣe dáadáa síra wa kò sí láìpé mẹ́ nípa pé ká sọ wọn lórúkọ káwa orúkọ tó dáa láti sọmọ wa orúkọ tá fẹ́ sọmọ ó dáa ká mọ̀ túmọ̀ ẹ̀ tí àbámọ̀ túmọ̀ ẹ̀ kó jẹ́ pé bóyá a rí kórúkọ yẹn ìkọ́nú àwọn ẹni ire ẹni dáadáa tó kọjá lọ ó ti jẹ orúkọ yẹn tó bá ní kí ni túmọ̀ ọmọ èmi ò mọ̀ ó èmi ò sí kí ni èmi ò mọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé èèyàn kan jẹ́ ọmọ tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìdí tàbí sọ ní ọmọ ọ̀rùn náà nìyẹn tó bá jẹ́ tó jẹ́ Christian sí pé ó kí ni túmọ̀ Joseph kí ni túmọ̀ Paul kí ni túmọ̀ èwo tún ni àti ìsíkẹ́lì tó bá bèèrè járẹ́ tó mọ̀ àwọn orúkọ kan tún sí ìwánú lárúbáwà wá túmọ̀ mọ̀ orúkọ Christianity ó rí àkẹrẹ ìyọkan tó máa sọ pé túmọ̀ ẹ̀ nìyí àbíbẹ̀kọ́ ni so àmọ́ tún orúkọ ó ta máa wò ní wípé ta ló jẹ́ orúkọ yẹn rí ó ta máa wò nìyẹn ká wa lórúkọ dáadáa ká má máa ba orúkọ jẹ́ ìborúkọ jẹ́ látara pa fẹ́ fi kún àbáfẹ́ ṣọ́tì ni ẹ̀ ok abdulrasaki lọmọ jẹ́ atọ́lárò àbí ọlọmọ jẹ́ saheed atọ́di ni wọ́n lọmọ jẹ́ ismail atọ́di àsùnmọ́ àbíbẹ̀kọ́ ni gbogbo eléyìí ò dáa tí ó ti yé ẹ jẹ́ ká jìnà sí àwọn orúkọ yẹn tá bá ti ń bàjẹ́ ìtumọ̀ ẹ lè bàjẹ́ títúmọ̀ ẹ bá bàjẹ́ ó lè mú ẹta fi ń pè kọ́nà kó ṣe àdábẹ́ nínú tó dáa ni ọkùnrin àti obìnrin kàdábẹ́ fún wọn nínú tá bá ń gbìyànjú ká fa orí ọmọ tí ní ọjọ́ kejì tá bá bímọ eléyìí ṣe pàtàkì jọmọ́ kíyàn wá fi irun orí ọmọ sílẹ̀ àlọ́ ìsọ̀rọ̀ àṣẹ́lá ní àmì ìtàánìlò àdá ó ní ewu ni ẹnu kúrò ìròyìn tàfààyàn ó ṣe pàtàkì kọ́nà ọba kó bá wa dọ́mọ náà sí tàbátí wá bí ọjọ́ mọ́ tàṣí gbogbo tàṣọ yìí àwa bẹ̀rẹ̀ iṣẹ́ a máa ṣàdúrà fọmọ wa ayátùlù kò sí ní gbogbo ìgbà tó bá sọ pé wà ojúkójú jọmọ́ ojúkójú wà àwọn kan wà èṣù ti wọnú ojú wọn tó bá wò yàn èṣù lè lápá lára ẹ̀

ànábì sallallahu alaihi wasallam ó máa ń ṣàdúrà kan fáwọn ọmọ ẹ̀ ó máa ń sọ pé ọ̀rìndùkà ọ̀rìndùkúmá àwọn ọmọ méjì bìkàlímátì láì tàmáàtì mo fi ọ̀rọ̀ ọlọ́run ọba tó ga jùlọ mo fi wáṣọ fún yín min kulli shaytani wa hamma kúrò níbi gbogbo ẹ̀mí èṣù pátápátá tí máa ń mí sí ni lára wa min kulli láàmà àti kúrò níbi aburú gbogbo ojú tí máa ń lapa lára ẹni àdúrà yẹn dàbí òdà so àwọn nǹkan yẹn ni ká máa ṣe fún àwọn ọmọ wa kò tó ṣe pàtàkì ni kọ́nà kó bá wa wà ọmọ náà kọ́nà bá wa dá wọn sí ẹ jẹ́ ká gbìyànjú táwọn ọmọ wa bá ń dàgbà ẹgbẹ́kẹ́gbẹ́ ẹ jẹ́ ká ṣọ́ àwọn wa ń bẹ̀ irú ọ̀rẹ́ tó nígbà tí àwa bá ṣe kéré tó nígbà tá a kékeré àwọn nǹkan kan wà táwọn àgbàlagbà máa ń ṣe ń gbà yẹn tó jẹ́ pé ń sìn ó ti di àjòjì láwùjọ ní ayé ìgbà yẹn yorùbá máa ń òwe yẹn wà láyé ìgbà yẹn ṣùgbọ́n kò ṣiṣẹ́ mọ́ ń sìn wọ́n máa ń sọ gbà yẹn pé ojú mẹ́rin ló bímọ igba ojú ló ń tọ́ ojú mẹ́rin ló bímọ igba ojú ló ń tọ́ ẹ̀rí inú ọmọ kan ti aburú òbí mi alẹ́ gbójúkú mẹ́ toró ti tó ń bá ti ẹ̀sọ́ ti dá ah, wáyé ojúkú mẹ́ yẹn tí ẹ̀ bá rọjú mú òun báyìí kò sí ẹ̀fẹ́ mọ́ tọ́wọ́ ẹ̀ ṣe gbogbo ilé iṣẹ́ rí tábájọ́ ń gbénu lé báyìí a ní láti jọ máa tó àwọn ọmọ wa ni tí ọmọ èèyàn kan bá fẹ́ ṣe aburú tó dá lẹ́kùn ẹ̀ ó ti ṣàánú ọmọ tiẹ̀ náà torí tóun bá ti ń ṣe aburú yẹn tọmọ tiẹ̀ rí àwọn ọmọ kéékèèké tẹ rí yẹn ohun tí èèyàn kan bá ti ń ṣe nù wọn báyìí àwọn náà fẹ́ máa ṣe ni pàápàá jùlọ èyí tí ò bá dáa torí pé aburú ó máa ń rọrùn láti ràn ju dáadáa lọ kọ́nà ọba tó bá wa ọmọ wa kọ́nà ọba wa dá wọn sí kọlọ̀ ṣe wọ́n ní ọmọ alálùbáríkà ọmọ ilé ìtàbílẹ̀ ní kọlọ̀ bá wò kọlọ̀ dàti gbogbo àwọn tó ti bá lẹ̀ náà kọlọ̀ bá kó ṣe wọ́n ní ọmọ alálùbáríkà gẹ́gẹ́ bí orúkọ tí bàbá ọmọ bí wọ́n ti ní àwọn ti sọ ọmọ àwọn òun náà ni Muhammad àti ti mọ̀ ẹgbẹ́ àrí àbí wọn gan ní kọ́ ìsọ Muhammad ó láìkí Muhammad wọn àrí sallallahu alaihi wasallam kọ́lọ́ máṣẹ́ láìkí wọn náà kọ́lọ́kọ́ wù ọ náà kọ́lọ́kọ́ dẹ̀ sí kọ́lọ́ túbọ̀ sí ẹ́ lálàájá jù báyìí lọ ó ṣàmí ni kọ́lọ́ mo rí fàlájá ní àbí ìbálájá ní alájá kí ni alájá alájá maria kò kí ṣe mé kò ń ṣe kí ni kò ń ṣe mé má ẹ̀kò tún ṣe mọ́ tó ti yé kò sí ọ nínú èdè lárúbáwá kò sí ọ ohun tó wà ní a tí ó ti yé ní fàtíà máa kò ń ṣe ní fàtíà mọ́ tí ó ti yé tàbázọ pé ní fàtíà mọ́ a ti fi intonation Yorùbá pè tí ó ti yé ẹ̀dẹ̀mẹ́ pé tọ́ bá léèyàn gbédè ó gbọ́dọ̀ kọ́ intonation tọ́mọ́ bá lọ ṣe wàhẹ́kì tí ó mọ́rọ̀ ní English ẹ̀mẹ́ fó lè fè ẹ̀hẹ́ alájà Mariam ọlọ́bàá ṣe ẹlálàjà hajj alálùbáríkà àti ìwà àti mọ́mí àti dájì ẹ̀ àti Muhammad àti gbogbo àwọn tó kù ọ̀nà lọ ẹni tó wá lọ pẹ̀lú grandpa gbogbo wa náà ẹni ti lọ hajj inú wa ọlọ́ ṣe ní òun nìkan grandpa náà sì máa lọ sí hajj àbí kọ́ ní bàbá àwọn nìyẹn abẹ́ẹ̀ hajj ní bàbá <laughs> ẹ̀yí àti bàbá mi dá ẹ má bàbá mi ra <laughs> ẹ má ah, rárá rárá bàbá sì máa lọ ẹ má wà mọ̀dáníká alàmọ́ ibi aziz kò ní ọlọ́ọ̀bá lára so bàbá èèyàn dáadáa ni wọ́n dáadáa tọ́lọ̀ ti ṣe fún yín ọlọ́ọ̀ni jí ó bàjẹ́ dáadáa ilé ìtọ́lọ̀ tó wá ṣe fún yín lẹ́yìn náà ọlọ́ abáyéwò ọlọ́ àdáàdì gbogbo àwa sáàdìdé láti wá bá wọn yọ tọmọ tèmi kọ́mọ ọba àdékí ọlá ayọ̀bá ìkọ́lọ̀ tí pọ̀ nílẹ̀ kọ̀ọ̀kan wa nínú àwọn orúkọ tí wọ́n tún mú wá bí nínú ẹni arámidé arámidé tọ́ba sọ pé Muhammad gbogbo alábẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ àríbẹ̀kọ́ ni ẹ̀ẹ́ kò ní introduction wọ́n sọmọ ní ará mi dé wọ́n tún sọ ní tèmi di re wọ́n tún sọ ní ayọ̀ ni mo fẹ́ wọ́n tún sọ ní olúwa tì mí lẹ́yìn wọ́n tún sọ ní àyèdè ọmọ ọmọ kọ́láwọlé búsàrì búsàrì ta ló mọ́ wọ́n ṣe pé búsàrì ẹnu lágbáwá ẹ́ à ìyàwó ẹ̀ lálùbáríkà púpọ̀ ìzákùnlọ́ fẹ́ra ìyàwó ní kò sọ yìí ẹsọ bẹ́ẹ̀ kò sọ yìí àwọn Yorùbá bá tíráì a fi tiwátiwá pé ní púsàárì kọmọ ọba wa dá bàbá náà sí kọmọ ọba wa wò wọn bàbá àwọn èèyàn tí wọ́n orúkọ ti wá gbàtà àti wà ní kálá ti ní 5,000 orúkọ kọ̀ọ̀kan ni tí ó ti wọ́n ní ire nídé kí lórúkọ bàbọ́ mọ́gọ́gọ́ ámbìlọ̀ kò wá dábẹ́ ṣe parẹ́ bí gbogbo tẹ́ máa fi tọ́jú ọmọ náà àti àwọn tó bá lẹ̀ àríkìkì tó pọ̀ kọ́lọ̀ bá wa ṣe fún yín sùúrù tó pọ̀ tẹ́gún ṣe ní ọdún ìṣọ́kọ̀ obìnrin kọ́lọ̀ tó bá wa ṣe fún yín bàbá náà gbogbo tẹ́ẹ̀lú tọ́jú wọn àtẹ̀yìn àtàwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò kọ́lọ̀ bá ṣẹ̀ bá kò tẹ̀ fún yín ohun tí gbogbo wa ń fẹ́ lọ́dọ̀ náà fún dáadáa kọ́lọ̀ bá ṣẹ̀ ṣe fún wa èyí bí a fẹ́ láburú kọ́lọ̀ kò lè jìnà sí wa gbogbo àwọn ará àdúgbò ara ilé ìkọ́lọ̀ bá wa kó dúró sí wa gbogbo àwọn tá a wá láti ọ̀nà jíjìn nígbà tá a bá máa padà sílé ìṣọ́ ọlọ́run àbú ọlọ́run ọba kọ́nà kó má ṣàfiṣẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́nà má jẹ́ agbọ́rò ya burú nípa wa gbogbo àwọn ọmọ ya wa káàkiri àgbáyé kọ́nà bá wa dúró sí wọn gbogbo orí tó kún bí ṣẹlẹ̀ káàkiri àgbáyé kọ́nà bá wa fàlàáfíà síbẹ̀ gbogbo orí tó kún bí ṣẹlẹ̀ kọ́nà má jẹ́ kókó ṣẹlẹ̀ ń bẹ̀ ìlú wa nàìjíríà ọmọ bàbá wa tún ṣe gbogbo àwọn olórí wa ó bẹ̀rẹ̀ látòrí pírẹsidẹ́ǹtì senators ministers àti rep àti gbogbo wọn tóbi dórí state tóbi dórí local government kọ́nà bá wa tó wọn ṣe gbogbo tó máa dá fún wa òní kọ́nà jẹ́ ọba ṣe o gbogbo ìdí òní dá fún wa kọ́nà ọba kó jẹ́ lè jùlọ sí owó ìjọba gbogbo ọmọ nàìjíríà kọ́nà kó rọ̀ wá lọ́kàn fún omi ọ̀ gbogbo ẹ tó ń kówó nàìjíríà jẹ ní lókàlẹ̀ ní state ni kọ́nà ọba àdékè ọ̀la kó rọ̀ wá lọ́rọ̀ ká má lè kó jẹ mọ́ torí owó nàìjíríà táwọn kan kó jẹ òun ni ò jẹ́ kí ọ̀nà sí ìwọ iwájú ilé bàbá wa ń bí ọjọ́ táwọn Yorùbá ti kówó jẹ mọ́ kódà ẹnu ọ̀nà yàrá wa gan ìjọba máa túbá wa sáyé ọ̀nà nílẹ̀ kọ́nà máa ṣe ṣe bẹ́ẹ̀ fún wa wọ́n bá lọ láti dúkùrù bá dàbà العفو فاعف واعف عنا فاغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أقول قولي هذا أستغفر لي ولكم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله. ọba tí ó fi nírọ̀ àwọn ìwọ̀n wa láti dára lẹ́kọ̀ọ́